ok mo wá fẹ́ túmọ̀ òyìnbó tí mo kà yí o mo fẹ́ túmọ̀ rẹ̀ nínú ìwé tẹ́síkírọ̀ page twenty nine page twenty nine. page 29, Tadhikra. This is Tadhikra, a book written by Muhammad Zabulai Khan, an Ahmadist. The book has never been debunked or the book has never been disowned. Let me use that word. Disowned by the Ahmadists. They themselves confirm that the book belongs to them worldwide. The book says, and I read, this revelation was was saved to Mary at the time of the birth of her son Jesus. Minister Gulam Ahmadu, ó ní ìmísí náà ìmísí yìí wọ́n fi ránṣẹ́ sí Mary Mariam ní àkókò ìgbà tí ó fẹ́ bí ọmọkùnrin rẹ̀ tí ń jẹ́ Jesus ìyẹn ànábì Ìsá ọmọ Mariam ó ní wọ́n fi ìmísí kan ránṣẹ́ sí Mariam nígbà tó fẹ́ bí ọmọ rẹ̀. She was feeling weak and exhausted. Lásìkò ìgbà tí Mariam fẹ́ bí Isa ọkọ ó sì rẹ̀ ẹ́ ọkọ ìrọbí rẹ̀ ó jẹ́ kí ara rẹ̀ ó lẹ̀ ó jẹ́ kó rẹ̀ ẹ́ okay in the same book Ibrahim Ahmadiyya ó ní nínú ìwé yìí kan náà tó pè ní Ibrahim Ahmadiyya Ibrahim Ahmadiyya jẹ́ ìwé ńlá kan tí Mirza Ghulam Ahmadu tó kó gbogbo wòròwòro tó wáyé wá sọ sí tó pè ní ọ̀rọ̀ Ọlọ́run ó wá ní nínú ìwé yẹn God named me Mary drama ti bẹ̀rẹ̀ báyìí o ẹ̀yin ìjọ drama ti bẹ̀rẹ̀ ọ̀gá yín sọ pé nínú ìwé àmàdíyà yẹn ó ní nígbà pe òun orúkọ Gulam Ahmadu ó ní ọlọ́run wàá pè òun òun mariam That is drama number one. Mirza Gulam Ahmadu. Ọlọ́lọ́run ò pe òun ní Mirza Gulam Ahmadu. Kí ló sọ pọ́lọ́run fi pe òun? Maryam. Ọkùnrin ni Mirza Gulam Ahmadu. Obìnrin lọ máa ń jẹ́ Maryamu. Láti ìjọ́ tí ayé ti ń jẹ́ ayé. Àti ìgbọ̀kọ́kùnrin jẹ́ Maryamu rí. mirza gulam amadu ó fẹ́ sọ àrà tó dá ọ̀nà tó gbà dí isa ọmọ mariamu ẹni à ń retí lópin ayé ó wá ní ọlọ́run pé òun pé ya mariama mariamu o mariamu o mirza gulam amadu ló sọ bẹ́ẹ̀ pé. ọlọ́run pé òun bẹ́ẹ̀ o ó sọ òun ní Máríyámà ó sọ òun ó ṣéǹjì okọ kúrò ní Mirza Gulam Ahmadu ó wá sọ òun ní kíni Mariamu. Also, and commanded me bákan náà bó ṣe wá sọ mí ní Mariamu tán. ó wá pa mí láṣẹ pé àṣẹ náà ọlọ́run sọ ọ́ ní èdè lárúbáwá fún òun. mínísà gulam amadu kì í sọmọ lárúbáwá o àmọ́ sọ fọ́lọ́run kọmúníkéètì òun ní lárúbáwá. ọlọ́run sọ fún òun wípé be of the righteous and the faithful ìwọ jẹ́ ẹni rere kó o sì jẹ́ onígbàgbọ́ òdodo ọlọ́run ti ń bá mọ́ríyámù míì sọ̀rọ̀ báyìí o mọ́ríyámù ní àwòrán tani ní àwòrán mirza golamu ahmadu ó ní kálọ̀rì ẹ̀ wo take two four two nínú bàrọ̀yìn ahmadiyya àbá ń bẹ̀ bẹ́ẹ̀ bí olúwa ẹlẹ́dàá bó ṣe pa orúkọ ọ̀hún dà kúrò ní mirza gulam ahmadu tó sọ òun di mọ́ríyámù ó tẹ̀síwájú. This revelation indicates oníṣẹ́ rí ìmísí yìí tó ń gbà yìí látọ̀dọ̀ ọlọ́run ìmísí bọ́lọ́wọ́n bá ṣe pa orúkọ rẹ̀ dà tí ò pè ní Mirza Gulam Ahmadu àmọ́ tó pè é ní kíni tó pè ní Mariama ó ní ìmísí náà indicates ó ń ṣàfihàn ó ń tọ́ka sí ó ń júwe sí. Si, that my spiritual condition of being Mary had now given spiritual birth to Jesus. Ó ní ìmísí náà ó ń tọ́ka sí pé ipò tóun wà ipò ẹ̀mí tóun wà tóun fi di mọ́ríyámà yìí o ó sì wá bí ọmọ ẹ̀mí tí í ṣe Jésù òun ti wọ òun ti wà ní ipò ẹ̀mí báyìí bọ́lá ń ṣe pé òun ní Mọ́ríàmù yẹn òun ti kú òlógún lásán tẹ́ fi ń wo òun pé ọkùnrin lòun tẹ́ Mirza Gulam Amadu ní òun òun ti kú òní lẹ́wù yẹn nínú ẹ̀mí òun ti lọ́nú ẹ̀mí ẹ̀mí ti mú òun òun ti di Mọ́ríàmà òun sì ti lóyún ẹ̀mí mímọ́ oyún tóun fi bí Jésù Kristi olúwa wọn ẹ̀mí mímọ́ o Mirza Gulam Ahmadu ó ti gòkè ẹ̀mí ó ti paradà nínú ẹ̀mí ọkùnrin ti di obìnrin nínú ẹ̀mí. E orúkọ ọkùnrin ti di orúkọ obìnrin nínú ẹ̀mí ó sì ti ní oyún ẹ̀mí mímọ́ náà ó sì máa fi oyún ẹ̀mí mímọ́ náà bí jísọ́ọ̀sì ìsá ọmọ mariamu. so long so long as my spiritual condition of being Jesus was in was in its elementary stages. Ó ní láàárín ìgbà tí ipò ẹ̀mí tóun wà tóun tún fi di Jésù Kristi tóun fi di Jésù Kristi àsìkò ìgbà yẹn tóun wà nú ẹ̀mí ó ti lóyún báyìí oyún yẹn ti di ọmọ ṣùgbọ́n ọmọ yẹn tẹ́ ẹ mọ̀ pé ọmọ ọmọ ó lóṣù mẹ́sàn-án àsìkò ògbà tí ọlẹ̀ wà nínú rẹ̀ ó ní lásìkò yẹn àsìkò ìbẹ̀rẹ̀ pẹpẹ nìyẹn fún òun was in its elementary stages the spiritual qualities that I possessed as Mary continued to nurture him and okay ẹgẹtù yẹn náà ó nígbà tóun wà nínú oyún ẹ̀mí mímọ́ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bóbìnrin ṣe máa kọ́lẹ̀ ara òun kọ́lẹ̀ nínú ẹ̀mí ṣùgbọ́n ipò ìyá lòun wà she has possessed that I possess as Mary fún wípé mo kọ́kọ́ ti di ìyá nínú ẹ̀mí mo ti di Mọ́ríyàmù nínú ẹ̀mí tó ọlẹ̀ bá sì wà nínú obìnrin tí ń ṣe wọ́bíkọ́ wọ́bíkọ́ wọ́bíkọ́ ìyá rẹ̀ ó mọ kọ̀ǹtínù láti máa nọ́tsọ̀ rẹ̀ láti máa jẹ́ kó máa dàgbà díẹ̀ díẹ̀ yóò rà máa jẹ àláwọ̀ ẹ̀kọ́ àlàwẹ́ kí tún lẹ́ máa jẹ àlàwẹ́ àlàwẹ́ mẹ́ẹ́mẹ́ẹ́ yóò rárá máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọlẹ̀ yẹn ó fi rárá máa gbèrú ó máa máa nọ́tsọ̀ ẹ̀ á máa nọ́tsọ̀ rẹ̀ yóò máa gbèrú díẹ̀ díẹ̀ ok ní ìsìn Maria uh, eh, Gulam Ahmadu is now in appearance a man called Mirza Ghulam Ahmad, but in spiritual level, in spiritual level, he has changed totally to a female. He has changed to a woman called Maryam. Maryam yẹn ó ti wá ní oyún ẹ̀mí mímọ́ again. Ó ti lóyún ẹ̀mí mímọ́ oyún yẹn wá wà ní ọwọ́ àsìkò ìbẹ̀rẹ̀ tóbìnrin máa ń ṣe wọ́bíkọ́ wọ́bíkọ́ wọ́bíkọ́ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà òun ń tiraka láti máa jẹ́ kí ọlẹ̀ yẹn kó máa rí nǹkan jẹ kó máa rí nǹkan mu okay and when he came into his full powers nígbà tó wá di pé ọlẹ̀ náà tó di pé ọlẹ̀ náà tọ́wá tọ́wá dàgbà torí yọ tọ́wọ́ yọ tẹ́sẹ̀ yọ tí gbogbo pàtì ara rẹ̀ pé tán when he came into his full powers he was informed wọ́n wá sọ fún un pé wọ́n wá sọ fún ọlẹ̀ yẹn the same man tó di women náà ló tún di ọmọ. Allahu akbar nǹkan ń bẹ nínú amadíyà o nǹkan bẹ nínú amadíyà o ẹni tí ò bá tí ì gbọ́ tẹ́lẹ̀ kó wá gbọ́ o nǹkan bẹ nínú o ó dùn mí tí ì mọ kọ nǹkan bẹ mirisa gulam ahmadu mirisa gulam ahmadu ó dúró ó dúró tán. ó ní ọlọ́run chẹ́ǹjì òun spiritually òun paradà nínú ẹ̀mí ó paradà nínú ẹ̀mí ó sì di obìnrin orúkọ obìnrin náà ni Mariama Mariama náà òun náà wá ní oyún ẹ̀mí mímá Mirza Gulam Amadu yìí kan náà ló lóyún o ó ní oyún náà oyún yìí lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ó ṣe láàárẹ̀ ó yí jẹ nígbà tó wá di pé ọlẹ̀ náà tó wá di odidi ọmọ tán nígbà ọlọ́run tó wá fẹ́ bá sọ̀rọ̀ kò tún pè ní Máríámù mọ́ kí ló tún pè é ó pè ní Jesus ó ní olúwa olúwa àwọn ọmọ ogun ọba òun sọ̀rọ̀ pẹ̀lú èdè lárúbáwá wípé oh Jesus I shall cause thee to die, and shall raise thee towards me. Ó ní olúwa àwọn ọmọ ogun o, ó bá òun sọ̀rọ̀ nígbà tó ń ti paradà kúò ní ọkùnrin tó ń di obìnrin, nígbà tó ń tún wá paradà kúò ní ìyá tó ń tún wá di ọmọ. Olúwa àwọn ọmọ ogun ó wá sọ̀rọ̀ pé Jésù o, èmi ò pa ìwọ èmi ó sì gbé ọ wá sókè ní ọ̀dọ̀ mi ó ní ọba ṣe pé òun bẹ́ẹ̀ ní page five five six of Barahin Ahmadiyya okay it was the same promise which was set out in the last verse of chapter sixty-six of the Holy Quran ó ní àdéhùn yìí tó ń sọ yìí òun náà ló wà ní ọwọ́ ọ̀parí ọwọ́ ọ̀parí ááyà nínú chapter 66 six ìyẹn to solve okay and it was therefore incumbent nípa bẹ́ẹ̀ ó ti wá di dandan ó ti di ọ̀ranyàn ó ti di ojúṣe that in accordance with it pé ní ìbámu sí àwọn ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí àwọn spiritual transformation spiritual transformational process ìyípadà ẹlẹ́mìí tó ṣẹlẹ̀ sí Mirza Gulam Ahmadu tó fi kúò nípò ọkùnrin tó fi di obìnrin tí orúkọ ẹ fi yí padà nínú ẹ̀mí kúrò ní Mirza Gulam Ahmadu tó sì di Mariama tó tún wá dá sí pé Mariama náà òun náà tún wá lóyún ẹ̀mí mímá òun náà tún yíra padà ó tún di Jésù. ó ní ìmísí yẹn tọ́lọ̀ ń fi bóun sọ wípé o ti dìdàkudà báyìí o o ti di nǹkan kí nǹkan báyìí o o ti di ẹbọra o o ti dẹbọra báyìí o ó ní ìmísí yẹn àti ìyípadà ẹlẹ́mìí yẹn ó ti wá sọ ọ́ di dandan wípé níbàámu sísẹ̀lẹ̀ yẹn o someone from among the Muslims should be named Mary. oníyẹn ti wá túmọ̀ sí wípé wọ́n gbọ́dọ̀ sọ ẹnìkan ní Mary láàrin àwa mùsùlùmí. Okay? And through the spiritual process, Jesus should be born. Pẹ̀lú ìmísí tó ń ti gbà yẹn o, wọ́n gbọ́dọ̀ pe ẹnìkan ní Mary láàrin àwa mùsùlùmí. One tù ú nípasẹ̀ ìgbésẹ̀ ẹlẹ́mìí wọ́n gbọ́dọ̀ bí Jésù padà wọ́n gbọ́dọ̀ bí Jésù padà sílé ayé and should be called son of Mary tẹ́ bá ti wá bí Jésù yẹn padà tán nípasẹ̀ ìgbésẹ̀ ètò ẹ̀mí ètò ẹ̀mí wọ́n gbọ́dọ̀ mọ pé Jésù náà tí wọ́n tún bí yẹn wọ́n gbọ́dọ̀ mọ pè é ní kíni Jésù ọmọ Màríà ẹ wo bó ti gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ ó ní ìmísí tó ń gbà tọ́lọ́run bá fi ọkọ òun dà tó sọ òun di Mary tó tún jẹ́ kó yí òun wípé. You are no mom, you are no longer Mary. You are now Jesus. Kí Jésù náà tó sì di ọmọ. Ok? Ó ní ìmísí tó ń gbà yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé dandangbọ̀n ẹnìkan nínú ìjọ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ ọkùnrin wọ́n gbọ́dọ̀ sọ ní Mariam. Bákan náà mọ́ríyàmù yẹn náà ó gbọ́dọ̀ lóyún ẹ̀mí mímọ́ tí ó bí ẹni tí ó mọ̀ jẹ́ Jésù ok Jésù yẹn tí wọ́n bá sì fẹ́ pè é wọ́n gbọ́dọ̀ mọ̀ pè ní Jésù ọmọ Màríà ẹ̀yin Christian tẹ́ ń gbọ́ mi ẹ máa gbọ́ bí wọ́n ṣe bí Jésù mi o wọ́n ti bá yín bí Jésù míì ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa kọrin ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa lùlù torí pé bẹ́ẹ̀ ni bá wulẹ̀ fẹ́ dúpẹ́ ijó àtorin àti lù náà lẹ́ẹ̀ fi dúpẹ́ wọ́n ti wá bá yín bí Jésù míì báyìí ok ó ní. ìbọmọ kàdínà. I am that person. I am that person. Èmi ni ẹnìyẹn o. Mirza Gulam Ahmadu ó ti conclude. Ó lóun ni ẹnìyẹn. Ta lẹ́nìyẹn? Jésù ọmọ Màríà tí wọ́n tún bí sílé ayé sí orílẹ̀-èdè India. Jésù ọmọ Maria tí wọ́n tún bí sí orílẹ̀-èdè India Mirza Ghulam Ahmad sọ pé I am that person èmi ni ẹni yẹn o ẹ̀yin kírísítẹ́nì